ونعوذ بالله من شرور أنفسنا وسيئات عملنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام على المؤمن المعيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض هو العزيز الحكيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد كما بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد سميناها على بركة الله حواء اللهم اجعل في قلبها نورا في بصرها نورا وفي سمعها نورا وفي وجهها نورا ويمينها نورا ويسارها نورا أمامها نورا وخلفها نورا وفوقها نورا وتحتها نورا اللهم ايتيها نورا وابن لها نورا سميناها على بث الله وحواء اللهم يا مقلب القلوب تدخل قلوبها وتدخلها على طاعتك يا مصرف القلوب سنك على طاعتك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام سميناها على بث الله هواه اللهم اكثر أموالنا وأولادنا بارك لنا فيما أعطيتنا وعدل حياتنا على طاعتك احسن عملنا فيما يا رب الرحمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا المتقين إماما صلى الله على النبي الكريم وعلى آله وعصب أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أذكر الله wọ́n gbàgbé ìyàwó ọmọ ìyàwó tó bẹ́ sí mọ̀ lọ sí ìkọ́ ìbìlàkín náà ní kàmínà pẹ̀lú mẹ́wọ́n tí sí ìyàwó náà láago mẹ́wàá náà pè ọlọ́run kó fi ọ̀gbẹ́ àpapọ̀ sí lẹ́yìn náà aláwọ́sá tó náà fẹ́ sí olúwa fọmọ rẹ̀ lọ́la ní ayimọ́nà bello ọlọ́run tó gbáka tó pọ̀ sí ọlá Qur'anul Karim ọlá ilẹ̀ ilá ọlá iná àtàyìnà alhamdulillah kíra tààfin ti dán lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ òun náà ni alqawl mufid ala kitab tawhid kíra bàbá wa muhammad bin abdul wahabi tí a fáwa gbà muhammad bin sari al-ofemin ti ṣiṣẹ́ rò rẹ̀ ọlọ́kùnrin àsànà fún ẹlẹ́sàn wọ́n ti mọ́ sálà ìfúwọ́n tàà àwọn ẹ̀kọ́ tawhid ẹ̀kọ́ aqida tó wà very very important òun náà ni foundation tí ìmọ̀ màlélẹ́ lórí tó bá ti dúró dáadáa gbogbo tó bá lórí ọmọ wakanda ni ìdàgbé tí gbogbo náà ti mà kí ẹ bá kọ́lé foundation ẹ̀yẹ́ lè má rí ń ta ìrírí foundation lè ń ta ọgbọ́n gan ni gbùngbùn tó bá ilé yẹn mú bẹ́ẹ̀ lọ́rọ̀ àkídà kí ní yẹn máa rí àmá gbogbo tí ẹ bẹ́ẹ̀ máa ní ìbádà láyà sí àkídà tó yanjú láyè rẹ́gbìn lọ́fà tí ìṣẹ́lọ́n sallallahu alaihi wa sallam inú ọdún mẹ́tàlélógún tó fi ṣe ẹjáwà 23 years the first 13 years wọ́n kọ́ àkídà ní ẹ̀rọ kù sí ìtàmí ẹ̀rọ àkídà ní kọ́dà ẹ̀rọ kọ́ mọ́ra náà ti dàí ní kílà wà ẹ̀rọ kù sí wákàtí mọ́ra hàn àwọn ẹ̀ǹ tí ẹ̀ ń gbàdó dókítà dínà olùkọ́nìlá làwọn ti dé bẹ́ẹ̀ pé amir hajj ọkọ̀ wọ́n di àmìíràn hajj ọgbọ́n kan fìdí ní àrẹ́jì ọlọ́sí hajj lọ́dún wa àkọ́ ìrọ̀lú kìrìsìtánì yẹn alẹ́ sí jèrè bí ẹ̀bá wọn sí hajj ọ̀rọ̀ ọgbọ́n kan lọ́dún ọdún tó tẹ̀lé ọdún kẹwàá alẹ́ sí jèrè alẹ́ bí lọ sí hajj ó jẹ́ ìdarí délé báyìí seventy one days délé oṣù kúrò láyé ni ó di wa ó dà sọ fún wọn tó wà wà ní gbogbo àjùkító ẹ̀yà àti fọ́kọ̀rọ̀ mi dáadáa o lẹ́yìn tó ní atúlẹ̀ pẹ̀lú ẹ̀lùmẹ́kẹ̀ẹ́mẹ́ wà tó ń láàkàí sínú abúkar sí gbé ìgbàdì ẹ̀lú àbí ọmọrùn ní ọ̀fún wọn bú fún jọ́nà ẹ̀rọ ní kókò tí a bárọ̀ sí ní abúkar ọmọrùn ọwọ́ tí ó ti máa yàtọ̀ báyìí ọlọ́wọ́ bá ń sọ máa pé aliyahu ma akumatu lakum dinakum wa akumatu alaikum ni'imati raditu lakum islam dina nígbà ń bá àràfárá yàtọ̀ báyìí ní namara àwọn ìwà ń dúnú pé ah, ọlọ́run ló yọrí sí wa ọmọ ìbọn sùkú gbogbo nǹkan tẹ̀lé mọ́tí yàtọ̀ báyìí oní ah, ìlà tẹ́mọ̀ ṣe ohun tó wà lọ́tù kò yé yín bàbá yín lọ́nu tí wàá sí láyé ti parí nù kí wàá sí láti kò sí ìlú wàá sí láyé tí wàá pa oṣù kọ̀m̀pútì ní díútì rẹ̀ nípa kọ̀m̀pútì ní díútì rẹ̀ ní kọ́ bọ́kọ̀ àwọn tó ti ti wà nù ìgbàlódé ó yàwọn ẹ̀ pé ah àti èrò nù ńlá ni olúwa ní ìgbà pọ́ǹpù ṣe ò tó bá gbégbé ọlọ pọ́ǹpù ní ìsìn ìgbà kan yẹn tó bá fi kún pọ́ǹpù ẹ̀ ń gbé kún pọ́ǹpù yẹn lọ bí ṣe ń gbé lọ báyìí kí mo sí bàdà náà kò yóò máa dínkù ni Islam náà ni wọ́n ń dínkù títí lásìkò tí wà yìí ẹ máa rí pé gbogbo ìgbà àwọn tó máa ṣẹlẹ̀ yóò máa fi kọ́ dé ìfì ọ̀rọ̀ àlébi sẹ́lẹ̀ mi yóò máa jẹ́rìí sọ́rọ̀ àlébi sẹ́lẹ̀ mi صادق العميل والله قالوا هو لا الوالي ثم سيدنا وزير بن يمان رضي الله عنه وده بدكم تنسينا عن يمان بيرن كبادا الجنة عمو بنا الجنة جنة وسعريه كما فلا ما برو لك لكم بيرن دوم لا برو المهم مبع بعكو ما برو لا وارا عندكم لكم وصف يا رسول الله أبو جيس الله كنا في جائلية وشر فدع الله بأدر خير الجارة عاب خير من شر شلو بأو عنه أي مكان جاهلية ويمكو تدرو أم متلكة في الزناك الآية أدعنا أنت الأخيرا فجاء فجاء الله بأخير خير الله أمو يقول إسلام يوا إسلام يلو أمو يوا سور يوم الله لا إلهي أدعو الجارة عاب خير من شر أدرو من تنبو آه أولا برمبوه كلاب رمبوا آه من أبعد ذلك شر من خير سوري ميت مبوا لن يعبروني بيني ولكن في الدخل جوجو عن بيه سنويت يو عن بيه ونجو يتكلو ما ìdàlá àwọn akọ́ ẹ̀ ṣàwọn tí wọ́n ń bẹ̀ ìtàwọn àbẹ́ntẹ̀ gọgọmí wọ́n ń bẹ̀ wọ́n ni wọ́n máa ó ní kí ni ìrújú tí ó wà mẹ́ kí ni ìtawú tí ó wà mẹ́ ó ní ìnáàsùn àwọn èèyàn kan ni mi ń di ojú ìnà àwọn wa náà wọ́n bí wọ̀ àwọn wa wọ́n ní ìwà islam yaquluna bi alsinatina àwọn wa náà wọ́n bí sọ̀rọ̀ ọ̀rọ̀ ìtàn náà ń sọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìhà àtàdúnà bí gẹ́rẹ̀ àjì wọ́n máa gbé àwọn ètò kalẹ̀ tí kì í sí ojú ọ̀nà tèmi àtàdúnà bí gẹ́rẹ̀ sùn náà tí wọ́n máa gbé súnà kalẹ̀ tí kì í sí du'atun ala abwab jahannam don du'atun kini ala abwab jahannam ul kini wadu ala dun jahannam man ajabahum ilayhi kadafufi wa bada jawa wajibun wa wasat linan Allah ma diya ka ti wona ba wa ni ya rasulullah ko ban ki ni tabilahi kin ma sai ni alayka bil jamaa wa imamihi وعوان توديكم وعوان جماعة الإمام وعوان إن لم يكن إن لم يكن هناك جماعة ولا إمام سوى في إمامك كثير سي جماعة عند لو دي دي كوف رب سي دي دي نبو كوف كوف هذا دي كو ما بجاني ولا أقول لا وعي تو يوم سوى الإسلام وسوى قالوا راعي كل ما سوى عنه ربع ìpàdé àwọn ẹ̀kọ́ táwọn afáàní kò mọ́sọ́lé ìwé ìbí ìtìmọ̀ èdè ní àwọn àbáwọn afáàní wọn ti fún wa kọ́lọ̀ bí kọ́lọ̀ àtàwọn lẹ́sàn rẹ̀ ìpà mú wọn lò adẹ́jì kọ́ gbèsè ayé wa kúlẹ̀ àbá jẹ́ gọ̀rìbì bí a máa ń gbé dáa lè sí àmú wọ́n máa ń sọ́lẹ̀ sọ́lẹ̀ àwọn ìkàntàn kọ́sílẹ̀ ni صالحون وجنري في أناس سوء كثير هو لا وين وانت وقع جنبي يصلحون مع أصل الناس هم سأتوز ببنتهم يبادي تطلب للغرباء ومزا جلبا نوع غرباء والله بقى سبحانه ومزا سبحانه والله باب كان قالوني باب من الشرك الاستعاذة لغير الله باب في أبوني كيما سبب كبير لأي يولون في مسائل أبي لا روي أما مسألة طبعا بين أقراها ومن في مسألة الأولى على قوة تفسير آية الجن تفسير آية وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رحقا فقد ذلك في أول باب حيث العية لكم غير إنه بابه الثانية ثلاثة káwọn omina shirk ìfẹ́dí ẹlòmíì lẹ́yìn ọlọ́wọ́ba ẹbọni ẹni ẹ̀sìn alẹ́gbẹ̀rẹ̀lá ìmọ̀sáyé lẹ́yìn ọlọ́ba ìsìnká ìsìnlẹ̀ fi dalek ẹ̀sì àìlẹ́kùnrẹ́rẹ́ ìtẹ̀yìn pé dágbé nǹkan tó mìíràn alágbàárí lórí ni ìfẹ́bùrẹ́ kí ẹ̀sádi ọmọ ẹ̀rọ dalek ثالثا الاكتا استدلال على ذلك الحديث المؤدي في هذا الكريم لأن العلماء رافع يستعدلون به على أن كلمات الله غير مخلوق مخلوقة وفي آية أدوائه كلمة القواعي وبيها تعكي رولون كيس داني رولون بكيس ورولون لأن إستعادة مخلوق الشرك تريد إستعادة يدا إستعادة يدا ìdáàbòbò ẹ̀dá ẹbọ ni ìsìnkáàd ẹ̀rí mẹ́rin kí anàlẹ̀ ìsìnkáàdá bí kalmáti la ya kọjú min kọ́ni ìsìnkáàdá bí la ẹ̀rí ọ̀rọ̀ iná ni pé ìsìnkáàdì àwọn gbúrùn ọlọ́ọ̀ba òyìnyẹn kó pín ni لأنها صفة من ilé ni Qur'an ìgbé Qur'an a máa fi búra ó di wa bí Qur'an sí fún ọlọ́ọ̀bá ni ó di wa mọ́sí wa sínú fún wa pé ilé ìlọ́fà sí ìbí àbùnà àmbàdì àti mọ̀wúlò aláàfin tẹ̀ ó ní kánú dúró ní jẹ́ mẹ́mọ́ alùsùn ọ̀dẹ̀mà ọlọ́kùnbà sálẹ̀ sáré الرابعة ألاك فضيلة عاد الدعاء أعوذ بكلمة الله تامة من شر ما خلق أول ما هما صفوا هيك يبوا مع الدعاء الإسلام كسر دعاء كتب له فهو قرآن أي الدعاء دعاء بعام رسول الله إفعالي أتي الدعاء دعاء مع المران إن في خلق السماوات لا في آخر أسوء عبدي الدعاء في له تتتتي أتي عبد السلام سبا تبقون والله أصبح في أما صديق علي حصري قل يا رسول الله أما عبدو أتيت مني مبو قال حصري قل يجيب كوين جمازو قلت اللهم إنا نتألك من خير ما أثر أخبر نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بشير ما شعر ما استعاذ منهم نبيك لم يزال أنت المستعان وعليك بلا بك بلا ذلك خلاص بدي صلوري ورجال بصلوري بدي ودلوري أبدا بيواسي قسم بي máa kàdúrà kan àtúkà ìkàtúkì nítorí tó mẹ́ta ee à ń kọfọ̀ à ń dùn gbólé ọ̀rọ̀ tó à ń bẹ̀ ó di yẹwà àdúrà tí yẹn máa fi àdúrà tó bá súnà mu gbogbo kúrú ma tí yẹn máa fi kúrú tó àfọ̀rọ̀ yẹwà. فضيلة عاد الدعاء رجل في الدعاء مع اكتساره أي فائلته يتوالى عن صلاحه وهي أنه لا يدل شيء ما دامت في هذا المنزل ni wọ́n bàtí bàtí àdúrà bá ṣe kàlẹ̀ sí inú lélo rẹ̀ fún ni o ọ̀n tí a bù mọ́tò ìbàjẹ́ ni o rájú ní bùkà ni o ìsúkà ní àwọn òzùkà mẹ́tìlá ìta mọ́tìlá ìṣẹ́rù máa kọ́lá àwọn ọkọ̀ ní ọkọ̀ wọ́n lé àwọn òzùkà mẹ́tìlá ìta mọ́tìlá ìṣẹ́rù máa kọ́lá kí ni kó mi lóhun àbúrò ní sọ ẹ ni حسن نعم على خامس عبي ان قول شيء يحصل به منفعة دنيوية من الشر او جلب النفس يدل انه ليس من الشرك الله أكبر كان كلامه انه قد يكون شيء من الشرك ولو حصل لك في منفعة فلا يدل من حصول نفع أن بنفس الشرك لأن الإنسان قد انتفى بما هو شرك الله أكبر إليني أرى الله لك أفراتي بسم في الشرك هني أن نقول شيء قاتل في منفع لأن ينفعني منك بسم الله تكريك أنه ينفعني به ويقني كوكو جبه أجوه kíkà ẹnìkanìzì ẹnìkanìzì wà púpọ̀ púpọ̀ ló pé ẹyẹ àkíkẹ́ púpọ̀ búrò àkíkẹ́ gani wọ́n sáà fàmí àdéhùn ìgbàni àmọ́kùn àkókò lẹ̀bọ̀ mo bí ọ̀rọ̀ àrọ̀ sọ́dọ̀ ẹ̀yẹ púpọ̀ sọ́dọ̀ ẹ̀yẹ wa ìgbẹ̀rùpa ara ń fàlẹ́ ràn kankan ọ̀sọ́ nǹkan yẹn kó ní ọ̀bẹ̀ ẹ̀bí mẹ́mẹ́ kí lọ́fà alùpùpù ní ẹ̀rí púpọ̀ kí ló fà mẹ́rin ọ̀sán ẹbọ ni ọlọ́run ti wá gbọ́ láì kọ́ máa dé kó máa sàǹfààní. thank you very much ah táyé gumbaz wọ́n lọ sí bàbá ọba ẹ̀ ni bàbá ẹ̀ báyìí lọ́kàn sí bá lọ́kọ̀ wọn. bí arahman lọ́lọ́wọ́ bá sọ pé ọba ìdíkà ayé lòun ó di eyín wọ́n sọ mi pé wọ́n ẹnìkan mẹ́sẹ̀ yàwó ọ̀pá sọ fọ́rẹ̀ rẹ̀ ní wá bí ọ̀rẹ̀ rẹ̀ kiri mí ní òsọ fún ìṣẹ́lẹ̀ àwọn ìdàtí mọ̀ ó bá bí ìṣùkà náà ìṣù ọ̀bá níná kúnàbò wọ́n kúnàbò kù àti ọ̀rẹ́ ọ̀rẹ́ fi sàǹkà àfà wọ́n kúnàbò wọ́n kúnàbò ìṣù jìnẹ́bà àwọn tó ń jẹ́ ẹlẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ̀kẹ̀kẹ́ wọn bá kù káàì ẹnìkan bínú wọ́n ti mí ni ẹlẹ́wà fún náà ó ti jìnẹ́bà Allah tó yẹ kùsùn yìí náà ó sì àṣírí burúkú yẹn ó sì yóò jẹ́ àmọ́ kò sí kókó rẹ̀ bọ̀ ìfọ̀mù yẹn yẹn so ìmọ̀ rí oore kan bì kankan ó di ìmọ̀ rí oore kò sọ nǹkan yẹn kọ́ fún ìgbéra àwọn akẹ́kọ̀ọ́ nǹkan fún yàyà ẹgbẹ́ ìdúgbò yẹn ni wọ́n tó àforíjì yàyà ó bá ń ṣe gbígbà àwọn àwọn oríṣiríṣi yìí ó wá ṣe gbígbà díẹ̀ kí wọ́n náà rí ṣe ó sọ̀rọ̀ ní kọ́yìn tí yẹ yìí ìlànà ṣe bílẹ̀ ó ní ẹyìn ẹ̀yà ara kàbírù ọ̀rọ̀ wọn ti pẹ́lú tó nílẹ̀ yìí nígbà sọ fún yà tàbí láti fún arahman ọlọ́run bá kó lá ń gbà mí ọlọ́run sọ sọ́dún zòrò fún pé kíni tí è bá ti kúkà mi mọ́ yàtọ̀ kí nǹkan nígbà náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọmọ ló lọ mi ọ̀pọ̀lọpọ̀ ògbó wọn ọmọ ló lọ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run gbọ́ ìgbà yẹn gan-an lọ́wọ́ àmàrí orí sí ìdáwọ̀sọ̀rọ̀ orí sí ìdáwọ̀sọ̀rọ̀ ọlọ́run bá lọ́dún ìdáwọ̀sọ̀rọ̀ fún ìgbà ọlọ́run bá لأن قول شيء إنك كان يحصل فيه منفعة يعني لي جناوية عموريا يندل أفعاد المو منفعة عموريا إلى رمي من طرف الشر ويا أندي وابروك وثلاثيو وجلب النفع عمين صوريفه لا يدل على أنه ليس من الشرك ومين ذلك يقول دوي أنا ما سيعوري إنك كما هي wani ma riga mana shabbin wangan kayan wani ma rufe amma manfa'atu duniyawiya ne duk bore ayi na lama ba wata mutai ba wata mutai ba wata mutai ko zan fata wa da walawa wala yau ma laka yi baba inu na tun laka bi yau ga lowo alabusi a ma kọ́lé alabusi a ma bímá àti bọ̀tá alábòsí ìmẹ́ dára alábòsí a máa lówó ẹ̀rọ ìgbà ń kọ̀rọ̀ bá àkàlára ń kọ̀rọ̀ nínú mọ́ bá mi bíwá ilẹ̀ ilẹ̀ ẹ́ ẹ̀yìn mọ́ sí ìgbà ìgbà ìgbà mọ́ lọ sí ìgbà alábòsí a máa láti bọ̀ká aláàbòsí kìmá ìdára kọ́nà àwọn kíbùsùn mùtàkìyìn pẹ́rẹ́pẹ́rẹ́ ẹgbẹ́jẹ́ ni rẹ̀ ìtàlìmọ̀ fi ọ̀fì ọ̀fì gbèé ọgbẹ́ni ilẹ̀ yìí yẹ kò ní yíwọ́ báyìí ìgbẹ́ kò máa bọ̀ ọ̀nà ọ̀bà ní mẹ́rin gidi ní láti fòrò ayé mu ọ̀nà ọ̀bà yọ àmì láti bẹ̀ ràìtù náà sùn ìmọ̀ wọ́n láwọn èèyàn tí wọ́n ń dá àlọ́bẹ̀ tọ́jú ó bú lọ ló lọ adéyìn àbíkú bọ̀ sẹ́yìn náà o wọ́n dá dìtẹ̀ nìkan kọ́ dá ọlọ́ọ̀bà wọn náà ọba kú sáà nìkan kan wa. ìdíláàdì náà ni wọ́n ti pàwí náà nìyẹn ọmọ àná kàlám kàbí ẹ̀kọ́ náà ṣe é ohun sí náà ṣe nǹkan bí inú ẹ bọ ń rí orí ń bẹ̀ tó kú sí rí orí ń bẹ̀ أن ينفى شركها بقوه الإنسان قد ينتفى مما هو شرك بما هو شرك وفي ومينيا كما رنفع من كل جائب يابو مثال ذلك الجن والجنون يعيذك يعيذونك وهذا الشرك ما أن فيه مفعد يقول ما نلو قال إسماعيل بن مصدع تقول عنك يا الله سبحانه nígbà táwọn wà ní ìgbàyẹ̀sì àwọn abúlé pẹ̀lẹ́sì ní abúlé ó ní níbọ̀ àwọn báyìí ní bá ń dín ẹja nígbà kejì lórí bábà ìbá ní arákùnrin àgbùjọ abúlé kò sí lọ́wọ́ mi ní àríbá àjùkẹ́mú wọ́n ti bá sí àwọn nǹkan tí ó fà nítorí ẹja gbóná nù ìgbàkadì gbóná náà ó sì jùlọ pé ó gbóná lórí abẹ́nu abọ́ níbi kàwé àrùn ọ̀nà àwọn ẹ̀ ṣe àlejò lè mà àwọn ọmọ ogun ìgbà lọ ẹjọ́ tó gbé fún àwọn ẹni tí gbẹgbà ìjọwọ́ ní orí lọ ni ó ti bá ìsíkìsì ìjọyọ̀ ọba ẹja rẹ̀ wọ́n ti gbé mi lẹ́jà o ẹlọ́gbọ̀n ọlọ́run ẹ̀ṣẹ́ ìdíjàlọ́ ìdínà ìgbẹ̀ta ẹgbẹ́ wa ni wọ́n tún bèèrè yìí ìgbẹ̀mù ìdí ìgbà yìí náà àwọn kẹrẹrẹ náà wọ́n rán ìjẹ̀nú lè gbíjà ìjẹ̀nú ọ̀lọ́ jìnà ọmú nǹkan yẹn wá àbí ọmú nǹkan yẹn wá àmọ́ kò wúlò ẹ̀bọ̀ ni ó bí wà ẹgbẹ́ kí àwọn ọ́sùnà sọ̀rọ̀ kínú ẹkọ́ mẹ́mà gbiná bí ìlú àwọn aláàfihàn àlú àwọn ọ̀tàlọ́yọ̀ yìí ṣàgbó wọ́n náà sí gbìyànfà iná ọwà lè bá kìnnì náà kò ní àti àfà méjì mọ́ yàn àtàrà nínú rẹ̀ wọ́n kà padà sí ẹ̀jẹ̀ ẹ̀ ti gbé gbogbo ọkọ̀ rẹ̀ méjì kan náà pàǹkà pàǹkà bọ̀ǹkà bọ̀ǹkà bá bá ṣe kíni bá mú tí mi bá so bá mú wá sí àfihàn aláàfin bá ní aláàfin ní ara ọ̀ máa jí ní kí wọ́n fẹ́ sí fóun kí wọ́n dàrí lóhùn lẹ́yìn àfihàn ìjẹni gbọ́nkà ti wá rí pé ẹ̀ẹ́ ọba ìfẹ́ ọ̀pọ̀ òun ìgbàjà lọ́wọ́ tún náà wọ́n tún so gbọ́nkà ti ti ẹbí tìbítù tó gbọ́ fa rẹ̀ kọ́nà kọ́nà wọ́n ni ó kú ní ọ̀fà náà ti ní ẹnu náà tẹ́lú gẹ́gẹ́ tó kéré ti ní lórí ìfà náà ni pé tó bá ń kí aláàfin láàárọ̀ ọmọ ìgbàmta náà ń kúlé rẹ̀ wọ́n ti lùlù fíjì ọmọ ìgbìmí ọ̀fẹ́ tó ń jẹ́ ọmọ fi lòjì ọ̀tá ìtúbi nínú dábàá iná ẹnu rẹ̀ gan kéré aláàfin àwọn ọmọ náà à ah, inú inú aláàfin gbọ́dọ̀ pé ó fẹ́ para rẹ̀ fẹ́ kò sí ọ̀tá iná ńlá àfà sínú náà àwọn olùkọ́ bẹ̀rẹ̀ sí lùlù bẹ̀rẹ̀ sí lùlù bẹ̀rẹ̀ sí pé bí ó ti tẹ́ ọlọ́ọ̀kanù iná ọ̀ràn ọgbà ní ha aláàfin ibi ìgbò títì jù ó ti kó àwọn ìgbẹ́ lọ sọ́ra ẹ̀ ní ìgbẹ́ lọ sọ́ra ẹ̀ ní ọkùnrin ní ìpara rẹ̀ ìdìbò káàfin ọgbà lọ àwọn eléyìí ìjọba ní ara ìjọba bìtìtì ìjọba ní kúndé bí ọba kò sọ ọba kò sọ ọba kò sọ ọba kò sọ náà mọ̀ sọ̀ nígbà tí wọ́n fi jẹ́ láàrín lókùn fún ọ̀rọ̀ ọmọ ti so ara wọ́n fi so wọ́n so wọ́n so wọ́n tó wá nífẹ̀ẹ́ ọba ọmọ gbogbo bá fi kọ́ wọ́n fi mẹ́sílẹ̀ rẹ̀ wọ́n fi mẹ́sílẹ̀ rẹ̀ wọ́n so wọ́n fi mẹ́sílẹ̀ rẹ̀ bábà ní ọ̀rọ̀ àtàwọn ọjọ́ ní ìfọ̀dà wọn kìlẹ̀ bọ́lú ọjọ́ ọba kòsó ọba kòsó ọba kòsó ọba kòsó ọjọ́ ọba kòsó ilé yìí sí ìbùnú wọ́n ti ní ọba kòsó ìdíjọ ọ̀pá láàfin ọba kòsó nù bí àwọn yẹn ṣẹlẹ̀ àwọn gbogbo ẹ̀ ṣẹ́rìkì nígbà tá a fà á ṣẹ́rìkì fàṣáàtì lọ ṣẹlẹ̀ àwọn gbogbo kòsó àfààní kan kí gbogbo gbẹ̀yìn wọn náà ọ àti gbọǹkà náà àti tìmì náà àti gbogbo ẹ̀yẹ kẹyà kan ó di kọ́hàn fúlà lè mà yìí ní yẹ nílọ̀rọ̀ yìí àfájá ọ̀hàn fúlà lè mà kí kú alákùnrin bàbá sára fúlà ti fara bà kí tó bá báyìí yìí tó máa kọmọ́ kàjí ẹ̀ ó di yẹn ó bá tẹ́ ọfà ma ó bá dùn ó yìí ti kú ó ti bà lórí dùn ìtumú àwọn fúlà bá hàn ọ lọ ọgbẹ́ni tí yóò àkùtìkù ó dí wà ó dí lọ́nà ogun burúkú kà má ti bọ̀ fún ọ náà kiri àti ìta alábòsí kìmáyé dára ọlọ́ọ̀bà kó pàmì kọ̀kọ́ wa مثال آخر هو يمين قد يجد الإنسان بالملك ملك يعني أنا بدي كده فوق عكان قال يقول فوق عكان ويحبه أموالا وقصورا إنه بعوادون wá fún ní owó púpọ̀ àti àfi wà á zà ṣírkù máa anna fi ìmọ̀fàt ẹgbẹ́ ọkà ẹgbùlówó obìnrin kọ́ fún àmá ẹ̀fọ́lóṣe nípa ìṣújú fún ọba yẹn ومن ذلك ما يحصل للجلات المسكين كل ده بعد ما تسمعوا ثم هكي عوين يقول لأجل عطاء كل بارك معه فلا يخرج ذلك من كون ايه مشرك مش مشرك فيوم هو تلبون او لا بك كبير رحمه الله ما لا لي وخوف وخوف توقني بكانو وقت لو لك كانو كون بيعو بعين àwọn ọba ní mọ́ fún mo wá lọ sí ààfin ọba tí kò fún nílẹ̀ wọ́n ti wà fẹ́kọ́ fún ni salamu alaikum àwọn mẹ́wàá bá gbèsè kàlùkùnà kàlùkùnà wọ́n wà lọ kaba yìí wọ́n ti wọ́n lọ sọ́kùnà ọ̀hún sọ́kùnà wọ́n bá tiwọn padà wọ́n ayé ẹ̀rọ nàmbà wà lá bàbá wọn nàmbà wà lá bàbá bá ṣe àníyàn lọ kuma ni kaɗan zo gina gida da ya tsaro ki an kin su guna ne cikin duhala cikin kulai kuma na san bana su nuna kowa sai Allah ina kuma yi su kafin ka falawa ba wani kai ba fili za baka ba gida za baka wani abu kana zai wo kiki da lafa illa fa gida kin le mutuwa Kano ba ka da fo ba sanusi ne Bisa lórí yìí, bàbá tiẹ̀, bàbá rẹ̀, sun hana nilo ya zuwa alfanu da kai ba fi da ba ba jiya za ba ka kọ́nà ní sọ́rọ̀ ìfún wa ó di yẹ́ yìí lọ́jọ́ lọ́dún kí ẹ dúró bí òtọ́ ìlú dájú ilé ẹbá nàjú mo dín ní ìlú ọdún lọ́nà Wáyé kó jù kó ẹ̀tí lọ gba ẹ̀lọ́ ìyàwó ẹ̀rọ kọjá jù dọ́rẹ̀ wà ìtàwà ìwọ́n tó bá ti ní sí òun ní ìjọ̀rẹ̀ tó bá tí àwọn tó tí jẹ́bàtà wà lọ tó lọ ní pẹ́fà tó àwọn tó ti ń ló kán lájà táwọn àti wọlé àwọn ti ṣe pé tradition ṣéwù ṣéwù tó bóun ti lọ báyìí bíi ó kàn wọlé street ní òwúrọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ tó pọ̀ sí i ìgbà tí ẹlòmíì tún wá èyí sí kílódọ̀ rẹ̀ èyí tó wá tó wá rọ́ọ̀dì rọ́ọ̀dù fún àwọn ìtìrì ilẹ̀ tún náà mú olórí òṣèré lọ́dù fún Habib àràkàrọ̀wí ó ti wá pé ìjàbàtà wà ní ní ọ̀dọ̀ àwọn àwọn àpáyà àti ibi táwọn bá wà so ó bá kò wá fẹ́ kí wọn bí ó ti máa kí wọn ó ti wọlé báyìí wọ́n kàn sí ìfún nígbà àìwọ́n ah, ti máa kí báyìí bẹ́ẹ̀. ó lọ bá fún ọ̀rọ̀. ìjàbàtà wà níbi ẹ̀yẹ pé ọ̀dẹ̀ tí wọ́n fún wọn ní àyè pé kí ẹ̀mọ́ ti ló léwu nígbà tí wọ́n fún wọn ní ti wọ́n ti lọ fún wọn. ǹjẹ́ lára lọ sọ ń pẹ̀lú kílẹ̀kì ọ̀rẹ́ ọ̀dọ́dọ̀ fọ́n pẹ̀lú kíréta láwọlé báyìí ìsìláàmù aláìkùm àwọn ará rẹ̀ báyìí àwọn oúnjẹ sílẹ̀ bó ti ń sèlú wọn ni ilé adúlẹ́yìn ọ̀tà ìsìláàmù aláìkùm ọlọ́run máa kó sànù wa àwọn ọba yẹn lóòótọ́ mẹ́rin sọ̀rọ̀ fún wa ó ní àwọn ọba yẹn ọlọ́pọ̀lọpọ̀ wọn fi bọ́rọ̀ lọ́ọ̀bà ọba Zaria yìí ọba Idrisi ìwé Idrisi ó láwọn wà lóde kan ní abu ní ọ̀kan ní Zaria fúlàfà ńlá kan tó bá dákọ̀ rẹ̀ tí wọ́n ń kápá nàìjíríà wọn ní ka ẹlẹ́ẹ̀kí márùn-ún kó fún kà wọ́n lójú kò báyìí ó ní ọba zaria bàdé àlàfà yẹn bá kúlẹ̀ bá ní báyìí náà kábà ní kúnyà lọ́nà bá kẹ́lẹ̀ sọ fún àfà yẹn pé báyìí náà kúnyà báyìí ayé súsú pẹ̀lú àlàtà mu báyìí pé ọ ni wọ́n bà wọ́n jẹ́ mọ́nà ni òun dákọ̀ fáyẹ̀ fún àmọ́tò bá dákọ̀ rẹ̀ òun ní ká àfà márùn-ún nàìjíríà wọ́n ni máa náà kábàárì kúnyà wọ́n ni ni bàdáwà ilé náà tẹ́jú ní ìdáwà lóde kan dára gbùgbùrá àjẹjọ àlóde ní stadium tí akàdé ó ti ju yáyẹn lọ jẹ́ ó ti yáyẹn ló lọ àjọjọ́ kúrò yìí wọ́n ti jẹ́ lórí àga ló bá kọ́lẹ̀ fún káàbọ̀ àkábà alájà alájì kílélì kí n lára lọ rí obìnrin yìí lóde nù ẹ̀ má rí ibi sí ní obìnrin yìí lè bí àyọ̀ ẹ̀ ní kí ló kí sí wọ́n tó yá ìlò tí wàhálà ìlòjọ orí wọ́n tẹ́jú ọ̀rọ̀ mi ní ìmọ̀ àwọn ìjìbí lọ lọ́rọ̀ ká ìjìbí lọ wọ́n lẹ́nu àti wọ́n fún ní àbàlájì tuntun lọ́ba tuntun lọ ó lè àpọ́lẹ̀ ilé kan tẹ́bí mọ́lá bọ́kà mọ́ kọ́rọ̀ lóbi tẹ́bí o ní àbàbá àti ìdúsì ìdúsì mi ṣé bàbá láǹkì wọ́n á kúnlẹ̀ fún gbẹ̀mí lórí tí wọ́n lẹ́ kààlà bá dùhùn nínú àwọn olórin burúkú yẹn tó wáyé pé fàkọ́nùkà máa ṣe ìta ó ń ti ọ̀kan nú àwọn ọ̀fànù ó ní fàkọ́nùkà máa ṣe ìta máa bẹ bó bá ti fi yá máa ń la nàzírà la ẹni tó ti sábì alájọjọ rẹ̀ tálẹ́ ẹ̀ka tó bá yẹ fún ọlọ́ni ní fàkọ́nùkà máa ṣe ìta yá máa ń كسولي أنت الشمس وملوك جني كواكبون يقولون جاءك وعينيسي سنو باك يو ساري لابا كما أنا أنت الشمس والملوك الملوك كواكب دبما بأيكو ìràwọ̀ ni wọ́n bá ti yọ báyìí nítorúkọ ọ̀kan ni ó di mú ní máa fi àwọn ọba wọn ó ti kọ́nà tẹ́ẹ̀nù àlà ọ̀ká òṣèlú àbúhábù tó kọ́ wá sí dáadáa fún wọn wọ́n sọ wáyé pé tí bàbá níwọ̀n tí àgbáyé rí dá ìdọ́ àwọn jùmbá lọ wọ́n sọ àwọn àlékí ní o ní ọ́fíìsì wọ́n wá sọ́dọ̀ ṣe ò zulu gambari ó ní àwọn fẹ́tẹ̀lẹ̀ ọ̀nà ọ̀fíìsì wọlé ọ̀nà ọ̀fíìsì ilé ẹ̀kọ́ ò ọ̀nà ọ̀fíìsì ilé ẹ̀kọ́ ò ó láwọn ọ̀nà tí ó gbìyàn mi ọ̀nà tí ó lè gbẹ́jì bí sí adam sí adam bàbá yẹn ó ní bá sọ̀rọ̀ ní ọ̀nà tí ó lè gbìyàn mi ní ó láwọn ọ̀nà tí ó lè gbìyàn mi yìí ó láwọn ní bí àwọn ọkọ̀ láti lè kíun sọ́kọ̀ láti sọ̀rọ̀ fún mi nígbà tí ọ̀dìdé báyìí àwọn tí wọ́n tẹ̀lé wáyìí wọ́n rúfọ́ sáré bí wọ́n sùdúdù sùdúdù gidi wọ́n bàbá bàtà yìí bàbá ríwà bàtà yìí kò sì jáde ní ẹ kí á bẹ ṣẹ́rkùl á bẹ ṣẹ́rkùl tó bá kí ló bẹ̀rẹ̀ sí pariwo kí ló dé kí ló dé àwọn èèyàn ń dún sójú sí wa àà ẹni tó bá kúrò bẹ̀rẹ̀ sí pariwo ni ó mẹ́rin láti dúró bá ti bàbá yìí bàbá oníwà sí àgbáyé bàbá ló máa sọ ẹ̀ fún mi ó ṣẹlẹ̀ ní ó ti wọ bàbá yìí fa ó wà náà kọ́ bíi dìpẹ̀lú súnmọ̀ dáadáa níjọ́ yẹn àwọn kékèké àwọn akábírù sọ̀rọ̀ báyìí bàbá ìsìnkú lọ́rọ̀ ìṣèrí náà ó sọ fún yín ó ń jẹ́ náà bàbá báyìí nígbà tí báyìí wálẹ̀ yìí tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó lálẹ́ báyìí báyìí wá ló fẹ́ rí báyìí ló fẹ́ rí mi ọlọ mi ọlọ àti mi kì í sàrọ̀ kí bàbá yẹn ó láìkò tó kí ìgbọ́dọ̀ mẹ́sàn-án sọ di ìdúdà ó ti ròyìn ọ̀rẹ́ láti lè bá ní kọ́lá sí ìgbà lọ́jì àtúwà lẹ́gbẹ̀ẹ́ náà fi sọ̀tún ní ẹgbẹ́ lọ́gbẹ̀ẹ́gbàdì ẹ̀bà lè dájẹ́ ẹ̀ tẹ̀tìhánì tẹ̀tìhánì أتركهم ذلك يخرجهم من العلم أتركهم كنت على الحق أنا معك 100% ولا بيبقى يسجدون wọ́n ní ìsìn wọ́n lẹ̀ wọ́n ní ìsìn àwọn dé ìwọ̀n sọ ọmọ wọ́n wà pẹ̀lú gbogbo tó gbọ́ ọ́n ti kọ́ àwọn fún un wọ́n ti gbogbo ẹ̀dùn kásẹ̀tì wọ́n náà máa tó ní ẹ̀fín mìíràn يتركهم هذا ذلك وبلغهم من العلم هم بيتر إما وجههم يسرع والباقي ولا يوجدهم ولا يوجدهم لكن بوا بوا وقفز يلا بوا وقفز الفتاة يعطاها الفتاة يجوا ربداني سنة ولو قرأت لو جاي مجن صرف nígbà tí mọ́sá wà sí ẹ̀sìn jẹ́ Musa Mariam Musa bá ní àṣà ẹ̀rùn àfá tí mo ń gbóhùn rẹ̀ láàárọ̀ tí mo ń gbóhùn rẹ̀ láàárọ̀ bí àkó Muhammad iná níjọ́ ẹ̀rẹ̀ ní sára sáàlù mo fi kí kí n ka sára sáàlù bí àkàlù kí a bọ̀ sí tó ọ̀rọ̀ ti ẹ̀ bí ẹ̀fẹ̀ bí ẹ̀fẹ̀ náà bí kú ti pa gbogbo yẹn láti ní ọjà àwọn tí wọ́n dúró nílé ó di eyín bí ti sọ́nyà ẹ̀nu ọlọ́ọ̀bà bá sàánú ọlọ́ọ̀bà ó dà wọ́n ti wá ní kàwọn níwà báyìí ní ọmọ ti láti hami sọ́rọ̀ wọ́n láti dára wa báyìí pé kódà sí ẹgbẹ́ àti kọ́ nǹkan tó mẹ́sẹ̀ lálẹ́ yìí káwà pẹ̀lú wa ní ìgbàkó ìrìn ìgbàkó ìrìn 1979 mọ́nà sọ̀rọ̀ yìí ìfìdínà ní ọ̀nà ti máa sí ní Nigeria. láwọn àbúkà ló ti wà ní ọ̀nà wọ́n náà wá ní ìgbà kan àyàwó jẹ́ láti kú àwọn ọmọ kú ní ìsì kò fẹ́ burú mẹ́ títí àwọn ọmọ òun ní ìsì wà ní tiwọn gan ti bẹ́ẹ̀ di nìlú ti ìrìn ìfà ti lẹ́wàlà Abubakar 79 21 years after 22 years after mẹ́rin tó tẹ̀ráìtì 92 minutes rice 79 nǹkan ṣẹlẹ̀ ìgbà kan àyàtìbí náà máa jẹ́ láti kú pé àwọn ìgbà pàdíyàn mẹ́jọ kọ́lọ̀ fi dandan rẹ̀ wọ́n ṣe é gan yàmí ṣe é ti lọ ní lọ àmọ́ ní ìsìn àwọn àti dìbò gbòdì ìsìn ìgbà fún ìsìn gan kòkòrò mi ọkùnrin àbájú kan kú dáadáa kòkòrò galmìlá ìlàlàlà àwọn akọ́jú ní ìsìn àbújú wọn gábẹ̀ẹ́lì jíjú wa lọ ó di àgbẹ̀kọ́ ló bí yá kọ́lọ̀kọ́ sọ́tà nù wa ó di yé wa kiri ni ọlọ́wọ́ sànù wa ẹ̀kọ́ máa àlè mọ́ adùn adùn adùn hàn lóde níjọ́ kan ní ẹnìkan àlè mọ́ mi ẹgbẹ́ olóhùn yọ ọlọ́pọ̀ sọ bàbá yẹn sọ bàbá dáadáa bàbá yẹn bá ní àmírù ìgbà òsọ́lọ̀ sọ àmọ́ ti kí jù gbogbo díẹ̀ sí kó kọ́kàn díẹ̀ sí bàbá ìrọ̀nà pàmò ní ilé ìrọ̀lẹ́gbà ìrọ̀lì ìgbà mú ní bàbá yìí ìrọ̀lì ìgbà mú ní kọ́kọ́rọ̀ yorùbá làbá ń sọ tó kọ́kọ́rọ̀ wọlé ẹ̀mí sọ ní kẹrin àmọ́rọ̀ islam mo gbọ́ islam yìí bàbá yìí lọ mo gbọ́ islam yìí bàbá yìí lọ mo kàn kàn islam mo sì máa sùn ní mo sọ fún ọjọ́ mo sọ fún mi mo ní muslim ta sùn tẹ́rí àwọn ìbí ni first secretary kúmọ̀ àwọn gbàwé wa tó fẹ́ fún wa nílẹ̀ ìdí ọkọ̀ yorùbá ìbí ni ti muslim council mo ní ara o sí àná yawon kundin kuma muslim council of nigeria ko a nufin kisi wani ku sauran yoruba muslim council of nigeria yoruba community ba alhaji kuci gudu ne alhamdulillah bala ni musulmi ne ko lọ́dọ̀ amisa michael lebo síbẹ̀ tí wọ́n náwọn àwọn ní ibi aláwọ̀ ọba ju ala báyìí muslim council wọ́n o bótú fún ọ̀sán ìdàmúlẹ̀ àlẹ́sídàmù àìsàn muslim council dànù pft 99 ní wàkọjọ́ náà ọmọ àlẹ́yìn bá tí wọ́n wíwá wájú tí ẹ̀nà ẹwà kọjá náà kámẹ́rù ẹ̀kí kámẹ́rù odò bá ilẹ́kọ̀ sísí wọn ní wọ́n ti kíni ẹ̀ ní wọ́n ti kọ́ sí tẹ́nìsì àbíbẹ̀ ní bá tí ẹ̀nà ẹ̀lá lọ pé bá sọ kalẹ̀ fàmílẹ̀ dàpọ̀ bú ẹ̀dọ́ kìí kalẹ̀ dúdú ní sọkalẹ̀ bí mo ti mú mọ́ lọ bí wọ́n lọ bá ní filẹ̀ filẹ̀ àdínlẹ̀ lọ́pọ̀ ibi tó fún tó fún lẹ́yìn ìsinmi ní kàtúnyẹ ilé mi níbi ẹ̀dá ìsinmi lẹ́jọ́ ọlọ́run sànú wa lè sìn ọdún orí bọ́nà 20 years ó ní ọlọ́run sànú wa lè sìn àárẹ̀ òsì wa rí ní àjọ ọdún wa kò sí ní sí àárẹ̀ òsì ní sí lábẹ́ ní ògbọ́n ọlọ́run ọlọ́run Qur'an al-Karim ọlọ́run ọlọ́run ọlọ́run wọlé ẹ̀rọ wa tó fẹ́ ó di yẹwà kanáà mọ́tò àfẹ́ yẹwà bàbá olóhùn yìí ọlọ́kùn bàbá yìí bàbá amíru ọláyà òtọ́lọ̀ fọ́ mo ti kú ju gbogbo díẹ̀ sí fọ́sàn díẹ̀ dákọ̀ gbogbo ogun sí àánú mi ti bàbá yìí àánú mi ti bẹ̀rẹ̀ yìí ọmọ yìí ọmọdé ọmọ ogun pè ní lẹ́fọ̀ọ́ ìfẹ́ hadith fa'ida nínú hadith àkàrí àǹfààní wa ń bẹ̀ wàbí anna shar'a la tubtilu amran min umur jahiliya illa zakara ma wa khayr min Allahu akbar فقط أمري أن الشرع الشريعة إسلام لا يبطل أمرا من أمور جاهلة كنيري أما جاهلة كل سجل ودع الشريعة كل مكوندم حياة لي إلا ذكر ما هو قرر كل كم كتب قرقوة قرقوة ففي جاهلية كانوا يستعيدون بالجن أي جاهلية أما سيما الجنوني فعبد الله كلمات ولو أفضل قلتني كلمات الله وهي أن يستعيد كلمات الله تامة من شر ما خلق خذي بقى سريعنا سيدي الله قد مرأ فكر رحمه الله بقى عايز داشو أما سي إسماعيل إدريس كما زال عجوز وقلي أولو دا إزال عليه أولو دا إزال عليه أنا أنكون شو بقى نامي سيدي الله وين كنت دا أبدا سيدي ما ولا رعما قولي جدو قلت مانا أنكون Because Juma Friday ẹni tí a kó sí wáàzí pẹ̀lú tí ọ̀dẹ kọ̀ wá iṣẹ́ ìrìnsánà àti ìgbà ìjọba sí wáàzí gbogbo ìsúnmọ́nà nǹkan wọn kọ̀rọ̀ ìjọba sí wáàzí ìmọ̀lá amálẹ̀ gbogbo tó yìí ìgbà sí amálẹ̀ ń bá wọn bàyẹ̀ wí ń bá wọn dòyẹ̀ wí inú ọdọ̀ ọdọ̀ ọdọ̀ ìsúnmọ́nà tó kọ̀ wọn ni mọ́nà tó dorí kò ní sàmẹ́rin wọ́n parí wáàzí wọ́n parí júmọ̀ báyìí ọ̀lẹ́gbẹ̀ẹ́ ìsúnmọ́nà ìdí ìsúnmọ́nà alẹ́ ti balẹ̀ ọjọ́ máa làm máa bá sọ pé kò kọlẹ̀ délẹ̀ ní àwọn adúmọ́ra mi ń tẹ́jọ́ máa ṣe yìí wà tẹ́lẹ̀ máa ṣe yìí àkẹ́kẹ́ fọ́ọ̀mù ẹgbẹ́ ní individual felicity àwọn tí wọ́n kọ́ bí máa làm ó máa òfin ní fọ́ọ̀mù ẹgbẹ́ ẹgbẹ́ ni wọ́n máa bí lọ kọ́ọ̀tù ní bí individual kan ó mú ìbálò máa làm àwọn fọ́ọ̀mù ẹgbẹ́ ìbálò fọ́ọ̀mù ẹgbẹ́ wọ́n ní wọn náà lọ́wọ́ wọ́n ikọ̀ mọ́tò sunna ṣùgbọ́n ìgbà gidi àlọ́wọ́ wọn ìdí sí ti mẹ́ wọ́n náà ní ẹ̀fí wọ́n ikọ̀ mọ́tò sunna fún àwọn ìzáwọn tó gidi àgbẹ̀ gidi àlàbẹ̀ parẹ́ wọ́n náà ní wọ́n ikọ̀ mọ́tò sunna ìdí sunna yọ bí wọ́n yóò fọ́ọ̀mù ìzáwọn tó gidi àwọn ikọ̀ mọ́tò sunna làwọn alájọ́ mọ̀ pé wọ́n dẹ̀ by eh, Ismail Idris ọ́ bí ẹni náà ń kọ́ ما بطريقة هي الطريقة السليمة يقولوا أنا بعت بعد ما وصلت كنا ما يحكوا لك لك لي قلنا له جوف لا العافية بالدعوة الله أكبر الذي نعم نعم نعم أنا شرعة هو أنا شرعة شريعة شريعة لي أن الشرع لا أقول أن يقول في هذا الحديث هي وهو في هذا عميد فاعدة عميد يقول نعم. وهي أن الشرع شريعة لي شرع الشرع عين عين عبدنا عين قولها أنا ينك عليني أراه أين فيني وغمونه ẹ̀yà bí ìkàkínkan ti yíwìn ìkàkínkan ti yíwìn alájì sábà ní ànà ṣẹ́rì kò sí kòkòkòkòkòkò túnbà sí nìkan tí ìjọba sí ń bẹ̀ kò sí kò túnbà sí nìkan nù ìgbàlódé tí a lè gbé lọ àbúrò tí ní orí nǹkan bí nínú ẹ̀rìsàn ní nǹkan burúkú ṣára òfin ẹgbẹ́ náà wà lálẹ́ fà àárín bá bẹ́ ohun ẹ̀yìn lẹ́pa àárín mẹ́jì ọdí ẹ̀yìn náà àárín bá bẹ́ nínú òní àfá àbúdá àà ibi dánú ẹ́ àà ẹ̀yà tuntun ara o pọ̀ ara á ti lọ pọ̀ níbi pọ́lìtì ìdìbò yìí lágbára ana ṣara ọkọ̀ ọ̀dọ̀ yóò ti jùmọ̀ ni onífùmọ̀ ni oníbá ọ̀rọ̀ ẹmu ó di ẹyin Ìjẹ́rẹ̀ ìjẹ́rẹ̀ àjábìyẹ́wà tí ẹ̀lẹ́kọ́ sí وفي هذا في حديث إسرائيل فنوع الحديث وهي أن الشرع هناك شريعة لا تبتلش أمرا يبقى كجاية شريعة يبقى كجاية الأمور الجاهلية عندنا ما جاهلية إلا ذكر ما هو خير منه في شريعة هم يتبدع دلوع في الجاهلية هذه الجاهلية كانوا يستعيذون بالجن يعيذون بجيهما سجع يعجنوا فأبدل بها بكلمات قالوا في التنك والله قالوا ايه ويعني يستعيذ الكلمات الله تامت من شر ما خلقه هذا كنت أقول له بعض وعابئ الطريقة هي الطريقة السليمة يقولون هي سيسي يعني سيسي تتقول العافية الذي ينبغي أن يكون عليه أدائية بالضبط سواز يلا سيكون مبعنا أبوين تنسي هكذا وكيف علوه هكذا رفض

ìfilẹ̀ ọ̀kan wọn ni wọ́n tara síbà bàbá síbà yìí ọ̀rọ̀ rẹ̀ kò yé mi tó ìjáde ní ìsìn bá ní yíyẹ kí ìgbà bàbá síbà tèmi wọ́n yà mí wà sí òun ẹ̀ lọ ìdí òun ẹ̀ lọ tẹ́ ẹ̀kọ́ ní ọ̀ràn fifty thousand kò lè mi àti lọ́ntì kíkà pa ní ọ̀ràn fifty thousand yìí wọ́n lọ àfàkà wọn sọ̀rọ̀ sí i pé ẹ̀ lọ sóde ní ọ̀ràn fifty thousand ẹ̀ wá ní kó kú fáwọn ọmọ òrukàn bí o bí o nígbà tẹ́tẹ́ ní alùsùnà lẹ́yìn èèyàn bá mú 450 tí kíkà náà ìfọ́ tó ti tàwọn ní ìbára ti fa obìnrin wọn lọ́wọ́ lọ ní àfa àwọn olóhùn náà mà fa àyàn pé kí n gbọ́ bá ń gbọ́ ní ìbára ti fa káàlù òdi àpá náà fifty thousand bí kàdùkà náà lẹ́yìn náà ẹ̀ afá ìbúra ti mọ̀ ní bàbá yìí lẹ́yìn náà bá ti àlọ́ sóde olùkù àwọn ẹgbẹ́ níbi ìyàwó àti èyí tí wọ́n yìí bẹ̀rẹ̀ ilẹ̀ tó rò pé adò ìdàgbà owó náírà fifty thousand wọ́n á kó lẹ̀ náà ń ṣépèrè ṣépèrè ṣépèrè mọ́ ń pa rẹ̀ wọ́n nígbà tí wọ́n ti kó wọ́n mú orúkà nígbà yẹn nígbà tí wọ́n ni wọ́n máa gbé kalẹ̀ ten naira twenty naira twenty naira ó ní ẹ̀sẹ̀ kẹ́ni wọ́n ti kó náírà fifty thousand àwọn tó ti kéwù kàwé àkáwà ni ẹ̀kọ́ ìrànà ìmọ̀ fáyẹ̀ rí pẹ̀lọ́kọ̀ káàkiri náà wọn lóòdé bùbá sẹ́ ẹ̀kọ́ àmà kọ́lọ̀ pé ẹ́ lọ́lùmùsọ̀ọ̀dà bá lọ́lùmùsọ̀ọ̀dà ó tún mílẹ̀ ó lọ́lùmùsọ̀ọ̀dà ẹ kọ́ bí kò dìde kó ní olè bẹ́ẹ̀ ẹ kọ́. Abuja ni o fi Abuja la yi ti lọ́wọ́ tí wà lóbi tẹ̀lé báwọn. Ó láwọn ti wọ́n jù àwọn káàkiri ní òwò. Mo jẹ́ àwọn gbowó. Ó dàbí àbàrẹ̀. Olùkọ́ ọkọ̀ sí lọ́mọ ọ̀nà lọ́mọ òrukàn ẹ̀dá wọ́n ẹ̀sùn méjì Ìgbà ọ̀rọ̀ àìlójìdí, ṣájú àti ìmọ̀ àti àjọ́ àti ìmọ̀ ń gbà. نعم نعم وهذه طريقة هي التفكير السليمة ودون إلى جنة التي ينبغي أن يكون عليها الداعية ودون يقول لكم تكون أنه إذا سد من الناس باب الشر فبات سلك ما بروك طوية وجب عليه أن يفتع له باب الخير هنا ينكو سلك ورفوان ولا يقول حرام حرامني ويسكت كذلك بل يقول هذا حرام إليه حرامني وفعل هذا وكذا منه مباح بسمع عنه أتي مباح كده حلال لقو تزيره هذا لكم أمثلة في القرآن والسنة في أماثلية وعن القرآن والسنة من القرآن قول الله تعالى في القرآن صحيح يا أيها الذين أمن لا تقولوا رائنا تقولوا انظرنا كما تقول رائنا ما تقول يدوء السلام عليكم واو ماذا بقى قومي بابا سمعين لسهري nígbàtí wọ́n ń fọ ọ̀rọ̀ nípa tìjàníyà tìjàníyà bọ́lá wa ní ọjọ́ ń fa yìí àwọn ìwọ́ ń bú àlébì ní ìfọ́n tẹ́lẹ̀ inú járọ̀ rí kàbálì wọ́n tó mọ́ nǹkan wọ́n ní àkàmù ìjọba ti àkọ́yì méjì lárúbáwá ní aláàárẹ̀ wọ́n láwọn ní àlébì wọ́n pè ní àkàmù aláàárẹ̀ jùlọ ẹ̀ńtà rẹ̀ tó lè gbogbo aláàárẹ̀ lọ ah, ọ̀kan náà wọn sọ̀wọ́ ìdí ọ̀kan náà wọn lẹ́kọ̀ọ́ àti ìdáyọ̀ rúbẹ́sì ìbẹ́ta rẹ̀ tó bá ní máa làwọn ọ̀gbọ́n lárúbáwá ni wọ́n ní bí ọ̀gbọ́n lárúbáwá lọ́fà wọ́n ní bí haúsá alákùúgbé ni wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ lè jẹ́ bí èbú àbá ẹ̀yìn ni wọ́n ní wọ́n pé ojú ìdá àwọn ọmọ bá bọ́ọ̀lù tó bá ní túmọ̀ kan bá sọ sùkú ṣẹ́gẹ̀ yàrá yàyà kò lò ṣẹ́gẹ̀ yàrá ṣéèkì èbú ni àwọn ni ṣéèkì àrò yáyà kọlu èbú ló bú bẹ́ẹ̀ oyin ni oyin bẹ́ẹ̀ lọ́rọ̀ tí wọ́n lò fún ànábì bẹ́ẹ̀ náà ni àwọ̀ gbọ́lábá lóòótọ́ wọ sùwìtì àbáwọ̀ bọ́ ìsìlámù yìí gbọ́dọ̀ tó bá lé èbú nínú tó bá ní òótọ́ tó bá ní ẹ̀yìn nínú tó bá ní tìmọ̀ méjì ayé ló fún ọ̀rọ̀ ayé ló fún ànábì sílámù ọlọ́run sọ fún wọn pé láti kú àbíbà ìná ọ̀kú lókè ní òun lórí ó túnmọ̀ sí ìfarabalẹ̀ fún wa ó túnmọ̀ sí òkúrénú wa òkúrénú wa agbọ́dọ̀ ló fún àbísọ́lá fíìmù yẹn ó túnmọ̀ tó pé àà ah, ẹni tó lọ́láfíà ó bọ̀ tó fún nínú wọn lójú ní táórí àlàtẹ̀rú ẹ̀ kọba rí yẹn níbi ojú ẹ̀ka ti fọ́ ojú kan ti wà nílàlẹ̀ wọ́n ní ọmọ ah, tí ó ojú rẹ̀ méjì wọ́n ti lè bá kan náà ó sàgbà fún sípè fún ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni méjì bá fọ́ bákan méjì o méjì bá là bákan méjì o pẹ̀lá ọmọ ah, ṣe o ojú rẹ̀ méjì bá ti rí bákan náà ìpè ní àdúrà ni àdúrà ni tọ́wọ́ bá ní méjì là ìpè ní ọlọ́mọ méjì méjì fọ́ fọ́ ayé lò fọ́ndẹ̀ bí ọlọ́wọ́ ayé lò fọ́lọ́ba mafara kan bi tsawon su kan bi ta tafiya ke ya yi wani lati kura ina wa kuru ne ko di yawa bizilon ko mu ta fura yawa نعم فلما نعاهم عن ذلك فلما نطيقني رائنا عن قول رائنا قال ما يكون مقام وهو انظرنا هو مدرك بما وجدك ممكن انظرنا من السنة من السنة قوله صلى الله عليه وسلم كما نعاهم عن بيع صائل من تمر الطيب بساعين قال لي كما كما ما تعدل تبدع قالوا قال لك كما في عبد عبد الله بن من بن رمسبيه ساعين بالصلاة وما تبتع نجد المتع مني بيه جمع عبد الحرائم بتدعم يتعكم برعم أكد في ابنه يدع كبير رايس مثل كواني فوري رايس مد كومس با مكا رايس مدو مجي أراو شريع فرامة فوري رايس يعني سنوى نعم 50,000 نيرا فوري رايس يعني سنوى 50 نيرا كوارا مكا رايس تلو 350 350 ìta ìsá lọ́fẹ́ rí àbí lọ́fẹ́ ọ̀hún tó ń pàá tí kẹ́ntì máa yìí tí ẹmọ ṣe kára ìbámu a tí ẹ títù tí ẹ kó wára mọ́tò mi àmọ́ àrọ̀kà ẹ ìbámu ó di yẹwà ìdírí ni ọlọ́mọdé àfọlọ́ yẹwà wọ́n sáré bìdára ìlú jẹ́mí ìbáni kó wá fún owó tí ẹ ra bìdára ìlú náà ọlọ́mọ mẹ́nà omi àzọ ọkọ̀ fún wa تعالى وباب السليم الذي لا معذور فيه كسينا فون كسيي كما صرفون به كيون باري بابي كسينا بيه لنزا كراجي فولوبا كان ولا تلقيا مدعبه ولوبا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله gbogbo ẹ̀kùnfà kùnfà mú àkọ́wà ìfẹ́ kọ́kà fún ìrọ̀ ọ̀rà ní túnbí ọ̀rọ̀ náírà ọwọ́ àrí kìkẹ́ fún àrùn kò gbọ́ra gbìyànjú ọ̀rọ̀ ní ọdún náírà gbọ́ra tí ọ̀rọ̀ náírà bí mo fi kókún ọ̀rọ̀ ní túnbà fàfì náírà sí ìṣẹ́ ìfẹ́ ní ọjọ́ tí ó ní lọ́yàtọ̀ ó di wà ní sàwọn ará ìpínlẹ̀ bí ten years ago sáwọn àpò gbogbo àwọn nǹkan kan sí ni àwọn ẹ̀ ń lò ní bí ten àbí two years ago ní sàwọn ará wọ́n bá mú gold lọ gold àwọn obìnrin yẹn yẹ sí gold àbí sí yàn wọ́n ti dáwọ́ sí mi wọ́n wà wọ́n wà wọ́n wà fún wọn pé yẹ báyìí ló fi kún nínú ọgbà wọn wá sí i wọ́n dé ti ẹyẹ ọ̀tà fún wọn wọ́n fún wọn lówó wọ́n sì wá náwó sí tí wọ́n fẹ́ wọ́n fà á rà ọdún ọdún tẹ́ntì náà ni ọdún ọ̀fẹ́ ọwọ́ ẹlẹ́ mọ́tò ìtọ̀ ọ̀fẹ́ra ìfò okùn ọwọ́ ẹlẹ́ jùlọ olùfọ̀ balance ó di tó ìtọ́wọ̀ tó tó tó mẹ́ta fún ọdún yìí ó ti lọ wọ́n láwọ̀ tààrà náà nípa obìnrin tó ṣe ìlàdà ní báyìí tó mọ̀ lókè náà ní lọ tó mọ̀ tó mọ̀ parí àdádà rẹ̀ nígbà tó fi tẹ́lẹ̀ ní bí arọ nǹkan tó lè rí àdádà rẹ̀ wọ́n wá rí pé òṣìlú àkókò ẹ̀ òògùn kankan àmọ́ oníyòkan tó mọ̀ lókè díẹ̀ ìdílé láti bí wọ́n lò ní kankan látàrọ̀ ẹ̀ sí di ọ̀fíìsì ṣé yóò kínú. ó lè ti rí ẹ̀ka yóò kínú báwo lè fọ̀rọ̀ gùn láti ti rí ìṣẹ̀kà rẹ̀ yóò kúrò ẹ̀nà kan kọ́ tẹ̀lé òǹkà rẹ̀ wọ́n sọ pé ká máa kọ̀ǹkà ká máa wò ní pé ìdí jáde àbí ọjọ́ jáde. ìgbà tó máa pé ẹjọ́ gánà ni ó ti lè ti má báyìí àkókò àti kò dánù ó ti lè ti má dánù nìyí tó wà wò ló pé kò sí kankan ẹgbẹ́ ti dánù àti tó kọjá lọ kọ̀mítà ti bàmú yóò kéré yóò kí a sọ. lẹ́yìn ló tó wọlé tó láàárọ̀ ìjáde ní àti lè tó ọ̀padà wá sílé bí lọ́gbù ìṣẹ̀lẹ̀ ló wá ní nígbà tó fẹ́ tí èlì gbogbo ló wá gbé kò sí kankan ní. ẹ yẹ wẹ̀ fún mi àti ṣáì àwọn ẹgbẹ́ ti rí láàárọ̀ fún kò sí yẹn kan ló kéré yóò kí a sọ. ó dé Wàhálì kùn sẹ́lám. Orí orí tí orí máa dé? Tí orí máa bẹ̀rẹ̀. Tí eh. orí máa àtà àfẹ́. Yóò kìí zúrù àti àfẹ́. Kìí zúrù àti àfẹ́ ìgbèjì ni wọ́n. Wọ́n nígbà ti ṣáyẹ̀ ọjọ́ ọ̀rìn ìgbèjì ni wọ́n. Ẹgbẹ̀rẹ̀ tí wọ́n ti mú àtìkò àfẹ́ wà ní ìgbèjì wà ní. Ó ìbéèrè yìí kí ni àdìsí yìí kí ní ìdámà náà ànàdé ìfà ìsàlẹ̀ ẹ̀dẹ́ àtàlẹ́lú àtàkùn ní kí àdìsí jẹ́mà dirham dirham bidirahim òtàbí bidirahim jẹ́nìbà àdìsí yìí yẹn nìkan sọ pé àdìdùn ìdàrí àdìdùn tuntun ìpè ẹ̀ pé ìlànà ọgbà ti fi wà tó wà fi sọpọ́tù pé kọ́rẹ́ǹtì láàrin náà interest òun ti pé because value ti pé tábà wo value lẹ́yìn dollars àti pounds àti dollars pé ipe ipe ipe ìgbàjẹ́ náà ni wọ́n currency náà ni wọ́n ó bọ̀ ẹnìkan ìkan lọ́la ju ọ̀kan lọ ọ̀kan lọ ni ipe ṣe instead of that ipe ṣe wípé interest gbogbo ìlú lọ́sàdọ̀ mínísítà tó ń báwọn èèyàn kan ṣe AGM ní ìjẹta AGM àwọn ìṣẹ́gbé operative ní ìmọ̀mù yọ àjèjì tó wá òun náà sì wà lára àwọn operative ló wá ń tẹ̀sí fáìlì ọ̀rọ̀ rẹ̀ ìlú amúwa ẹ̀rọ ni ìṣẹ́gun nínú ọ̀sán ẹmọ̀ sọ gbogbo ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kan mo fẹ́ fún ní kòkòrò sílọ̀ kíláì ní ìjà tó kí mo wà ní sọ̀dí ìdíkà mo wà ní jòkó báyìí ọjọ́ jíyàn pẹ̀lú ìmáàmù tó kọ̀dá tẹ́lẹ̀ fún ìsìn ọ̀nà àbúkà fún àbúkà rí ọjọ́ jíyàn pẹ̀lú nípa ọ̀rọ̀ sẹ́kì sí àwọn aláwọ̀sọ lẹ́yìn ọjọ́ jíyàn pẹ̀lú mo ti ní mo wá gbà mí lójú gan wọ́n ní aláwọn indirect wells lọ́lò tó sì kọ́ bí kò sí èdò àwọn ní ara òkò sí ṣùgbọ́n lọ Saudi àpapọ̀ ma fi káàkiri àwọn ìmọ́dí àwọn àfáàyàn wọ́n á rí ọ̀dọ̀ àfáàyàn àwọn ọmọ ìkọ̀kọ̀ náà láti kúnbẹ̀ wọ́n á títí àti kàrọ̀ ọ̀pọ̀ nǹkan sẹ́kì wọ́n á mú àwọn búkù 25 wá tí wọ́n yẹn bá sọ pé oṣù kò gẹ̀rí ṣàlàyé ìmọ̀lọ́lẹ́yìn ìmọ̀lọ́lẹ́yìn ó ti sú mi mọ́lọ́lẹ́yìn àti kìrẹ̀ zakir kò sí gbọ́dọ̀ pé mo kọ́ ẹ lẹ́gbẹ̀ẹ́ kò sí mi lè pé wàhálà rẹ̀ sùn mo lọ lè sí mi lè yí kò sí dá lè yí ọ̀rọ̀ ẹ̀ sí mo mọ á ah, mo wá láì kìtìrì àgbà mo wá bèèrè ọ̀rọ̀ tí tó ara mi bí síláyé síláyé kí ló kọ rẹ̀ wá ní mo rọ́ bí ẹ̀sìn mo lè bí ìta mo tún lè ránu mo tún mo agbá àtijọ́ wednesday nìkan ní máa wá ṣùgbọ́n ní máa ti wá ọjọ́ wednesday nìkan ní máa wá ọjọ́ àtijọ́ di mẹ́ta wednesday kí láàrin ní tọkùn wíwá rí fẹ́ sí nípa ọ̀rọ̀ rìbá owó bank of the bank lórí rìbá òsì owó bank nípa rìbá yẹn kò ní tọkùn ní òkè ẹnà kí ọ̀rọ̀ bọ̀gún yẹn kún ìtì àwọn ìjà ìgbà gan dèédé bàjẹ́ ìdìbò fún máa raise ni òun ló ṣe fàtàwárẹ̀ pé kò sábúlé ìfẹ́ta uh, báńkì ọ̀pọ̀lọpọ̀ dáàmà ìtọ́júkọ̀ yẹn lọ́rùn ni ọ̀pọ̀lọpọ̀ bó ṣe lọ sí jaiz bank ó dùn àwọn tó wà ní jaiz bank láwọn ọ̀rẹ́ títí àrẹ́sọ̀ ó dùn wọ́n dáa ń lò ní ìmọ̀ bá ti dùn gómìn ní ọ̀sẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ sẹ́ bank ìgbàgbọ́ yáwọn àmì ní ba ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ bí ẹsẹ̀ kọ́ fún ìjìwà wọ́n bí ẹsẹ̀ tọ́lọ̀ ní àbáṣẹ ọlọ́ọ̀ba tí wọ́n kọ̀wà kúrò bí kọ́ ní ìgbìmọ̀ àṣẹ ìwà mi ó di irú àwọn ọ̀rọ̀ yìí ní ìgbàgbọ́ àwọn aṣọ́rọ̀ kan pé ó wà very very technical and political ó ní láti lónìí wọ́n sẹ́mínà ní kọ́ntíṣà láti bí sẹ́mínà lórí ọ̀rọ̀ rẹ̀ bá tí wọ́n lè wádìí ẹ̀ àwọn tó sí ìṣẹ́ amẹ́ríkà rẹ̀ ẹni tó lè wádìí ẹ̀ pé báwọn mùsùlùmí ṣe o amẹ́ríkà bẹ̀rẹ̀ ni wọ́n ti ní sáfẹ́ ìfọ̀lá amẹ́ríkà tí amẹ́ríkà ń fọlọ́ àwọn wọn organize sẹ́mínà yẹn kọ̀ndẹ́mù ìgbà olùkọ́ ọ̀dà kankan tí wọ́n fọ́ ìgbà káwọn lè bá máa rí owó wa lò tọ́lọ̀ ọmọ nípa saudi arabia wọ́n fẹ́ gba interest ọ̀ saudi lọ́dọ̀ amẹ́ríkà owó tí wọ́n yóò affect economy amẹ́ríkà mo rò pé kí wọ́n wà ní ọ̀rọ̀ yìí lẹ́yìn náà mo tún lẹ́rìí tún ó dáná àwọn ẹ̀rọ wọn rí báyìí ó bí wa èmi ò ní jáde gbọ̀ngbàngbà tó wọ́n yẹn pé ẹ̀rọ bí ẹsẹ̀ ọ̀rọ̀ fúrẹ́jì ó bí kọ̀ dẹ́mẹ̀ wọ́n bínú àfàbọ̀ sí má bínú ó sì má bínú lóbi ìsọ̀rọ̀ nílẹ̀ kí náà wí lọ́jà ó sì lọ́sùn má bínú fà kí náà wí lọ alárakọ ọba àfà mi ó sì jọ mọ́nà dójú ẹ̀ kí kan dúdú báyìí ibi mọ́nà báyìí ó mú mọ́nà báyìí kí kan dúdú báyìí ó sọ mọ́nà báyìí ó wà lọ́dọ̀ ọ̀dọ̀ tó gómi ó máa rí gómi ní ẹ̀ tí ó gbà mọ́nà náà kàdùmá

ألا وقول الزور ألا وقول الزور ألا وقال ليس ما قالوا زيادة له إن دخفوية وصراع أخذ منها يملوك قبلونه قبلوا هاي lórí ọ̀rọ̀ ìgbà tẹ̀lé tí wàá mú tó ti lọ yáwó tó ti bí mẹ́ta ní ìfẹ̀yọ̀ owó yẹn wà bẹ́ẹ̀ sí wọn yóò wà lọ yáwó ìwé láìda bá ń tàbí lọ́dún ìgbẹ̀yìn yóò wà fún ìdí wọn àpàdé pé nígbà tí o mú délẹ̀ ọwọ́ á mú àbíjú yẹn òkú ìdíje wa ìdí ọlọ́run sọ pé kí ìdí ara mi lọ́dún bá wà lórí ìrìn àjò tí òní tí ọ̀jẹ̀ ìjọba jẹ́ tuntun láti ìṣẹ̀lẹ̀ ìjọba láti. tí ẹ̀lú bá mú ẹ̀lẹ́ lọ gba owó ìlú ìjẹ́ ìgbà fún ẹ̀. rárá o ọ̀rẹ́ ẹ wọlé àwọn afọ́lé ń sọ̀rọ̀ pé الضرورة تجيء المعذورات وما قال لك والضرورة تقدر على قدرها الدولة ما تقول الضرورة تبيعه المعذورات لالوري ما حرام معذور حرام قصدي حلال wani àwọn àti pé wọ̀dúrúra tó ṣùkàdìrò alákàbìrà ó jẹ́ tí ó mú ẹ tó wà lórí àzù láti rí òkú ti kọjẹ́ àwọn ewé ti tẹ́nu tí ó bá kíwé má kò rí àwọn ewé bẹ̀ kò rí gẹ̀ẹ́jẹ́ mú àpapá ti rí àwọn ewé jíjì kó dé ọjọ́ òkú dìde àwọn sàájẹ́wé kọ́lá àbùsáàbí nàbí ọkà sọ́bí ọlọ́ gbọ́dá nìkan àwọn òrí ó tútù jẹma ń gẹ̀rẹ̀ wọn ká ó bí ma làwọn lẹ́nu àwọn wà rẹ̀ sínú omi tó kárọ̀ àwọn tó jẹ àwọn wà ń gbẹ̀fẹ̀ ìjìyàn wà rí ìfẹ́ra mi gbogbo fápákì gbogbo ní oko wa àti tí a kẹ́rẹ̀ gbogbo ẹ̀ ó rí ó wá gbogbo ṣẹ́yìn kúkùrù sí ọlọ ọfẹ́ ti bẹ́rù lọ́jà bẹ́rù ti lọ́jà ọfẹ́ gbàáwù aláwọn àtàkùn náà lè gbàáwù àwọn ọ̀kan yóò nípa àti àgbókólódì àgbókólódì nípa àti nípa kọ́ ni nípa báyìí ó kà tó yá yìí báyìí ìgbàgbọ́ ẹ̀hún gan lẹ́nà tí ọ̀sán sọ títí ìgbà tó sọ yìí máa bọ́ sí lọ ni ó ní láti sọ̀rọ̀ pa àgbókólódì àgbókólódì ó sọ̀rọ̀ kan láyé ìgbà tó wọ́n tọ̀ ọgbọ́n àtìgbọ̀rọ̀ ẹ̀rù wọ́pọ̀ gbàgbé ọ̀rọ̀ sọ àbí mi ti dúró ọ̀dẹ́ mi ní àwọn sàhábà lọ pé wọ́n fẹ́ lọ sí sàhábà àwọn fẹ́ ràn ẹ̀sẹ̀ lọ́wọ́ ìṣòro wọn aṣọwá ti kọ́rọ̀ yẹn tí wọ́n ti wọ́n lọ fún àwọn olè gbàrú gbàrú wọn náà fẹ́sẹ̀. ó ní sọ tẹ́lẹ̀ àti máa gbá gbowó mi ò dé gbà mú tí ah, ọkọ̀ Ah, ó ń gbára ẹ̀kọ́ ẹ̀kọ́ sí ilé kò ń gbọ́rọ̀ ẹ̀kọ́ sí ọlọ́run bá kó sànù wa ó tẹ́rọ ni ẹ̀sí ìwọ̀ láọ̀tà láàrùn náà àhàmùdúgbà ní sára ara àwọn ogun tó sọ pàtàkì ẹni ó lè ṣe mistake ní gbogbo àwọn àbáyẹ Albani ọ̀fẹ́mìn gumbaz gbogbo àti ní pàbára ìdílé àdúgbò gumbaz tó gbogbo ọ̀rọ̀ pàápàá wọ́n wà pàwọlé agbogbo ọdọ̀ tó mọ́ sọ̀rọ̀ kan jóni ẹni kan ní ọ̀bọ̀n sókè náà tàbí náà rájì tàbí sọ̀rọ̀ ẹ̀ látọ̀ mi kàn bá ní ọ̀fẹ́mìn ẹ̀ má ní ọ̀fẹ́mìn à wọ́n dá bàbá sọ̀rọ̀ sókè náà àwọn bí sàlágbé sọ̀rọ̀ kan bàbá wa kẹ ẹbí sọ̀rọ̀ ó bí àìní wọ̀rọ̀ yusuf kabiru ahan yusuf kabiru dr abdulhamid alẹ́ sọ̀rọ̀ ń pa pé ọlọ́run kẹwàá lásìkò wa gan-an sheikh alban nẹ́mbẹ̀ sheikh ofisun nẹ́mbẹ̀ sheikh dubaz nẹ́mbẹ̀ bari ń bẹ́ ìgbàgbà àgbàlọ́hùn ṣé o nínú ìfẹ̀jẹ̀ ọdẹ abúhùn kùlù abúhùn kùlù ń bá bá gbogbo ọ̀nà ó yẹ nǹkan ìgbàgbà yà lójú ẹ̀yìn wọ̀rọ̀ bí dangiwa ó lè tẹ̀lé bàbá gíga lọ sójú gbogbo fúlọ́lẹ̀ kó fọ́bí ojú òun bẹ́ẹ̀ lè nígbà bàbá ló ṣe mí à àmọ́ ó sọ̀rọ̀ kan ní ọgbà wọlé ó ní obìnrin ìyẹn dúdú oníkùnrin kùnú mi kọ́ bí ní àmà àyá yìí àbà bàbá àti ọ́nì ẹ́ àti ọ́nì bàbá ní ìgbọ̀rọ̀ lọ́rí kí ẹ̀rẹ́ pé àwọn obìnrin wọ̀nyá yìí àà láti ọ́nì pátá bá dúdú bìtìlá mú ní ìmà àmọ́ obìnrin dúdú mi dá ó yá yìí gbógan lọ́ba ó ní ẹyìn sọ ògùn ní lọ́nà ọ̀pọ̀ bàbá bàbá ẹlùsìdí àtọ́ ẹ̀ kí n gbọ́sùn mọ́ mẹ́ọ̀ bẹ́ẹ̀ ni ìgbìmọ̀ ọ̀gbìn ọ̀pọ̀ mímọ̀ tó bá sọ̀rọ̀ yóò bàbá mọ̀ nígbà bí ọ̀rọ̀ tó ní ọ̀pọ̀ kàtà àjọ lágbára báyìí náà lẹ́yìn náà ó ní wújà ń kọ́ ló sọ ìpìlẹ̀kọ́ bá malikiya káàkiri kò ṣe àwọn ni ń kọ́ ló sọ malikiya náà malik lọ sọ ó di ọ̀rọ̀ náà malik lọ lórí bí sọ fún yín pé ó lè gbé ìyàwó ayé bẹ̀ àwọn àgbà pé Buhari àti Muslim ju muhata lọ gbogbo Morocco Tunisia gẹ̀gẹ̀ lọ́gbọ̀gbọ̀ muhata gbogbo lè lọ ó di mẹ́rin malik rẹ̀ máa bá ìdíkọ̀ ìgbà ọmọ wa yìí Muhammad yóò mọ̀ ń pa markaz jọ́ra àrìgàtà tó wá ìdá ìlọ àrìgàtà lè mọ̀ wá amẹ́lẹ̀ yìí mọ̀ wá jùlọ bẹ́ẹ̀ Malik lérí Malik lérí dókò ní máa tà níbi sẹ́lẹ̀m ẹ̀dẹ̀ Malik lérí dókò ní máa tà níbi sẹ́lẹ̀m tó bá wá ìmáàmù yókù wùdú ní ọdún ìrákì ní abúlé àdúgbà jókòó sí bísílà ní ṣàfihàn jókòó sí رحمة مالك من إمام الدار الحجرة ثم إبراهيم بن نسيب كل رواه من أصحاب له قال لي معروفي لا لا لا لا أم مبين قال ما أخذ مالك مبين أنا أنا كاتب لي اللي يوسف هو يقول لا لا تدري يقول لي ربوت أم مركز مون قال الإمام مالك يبي أم لي اللي كو كان صحابة وهي يا أبي لي صاحبين عليه على جوته ولا أوته ولا عيني أبو رمى هو دي مالك يقول لي كني كاتب له أخبار سيدي amúhà al-madina tí a bá ní sàádì kan sọ̀rọ̀ kan ní iraq kí malik bá rí àwọn ará madina ń tẹ́ sọ́wọ́ sí wọn tí ó máa ti kọ́ mi kò ní gbọ́rọ̀ ọ̀rẹ́ wọlé kí ni àwọn ará madina yìí àwọn ni wọ́n bá níbi ìfọ́dá níbi ti sílẹ̀ níbi tó ń ṣe wọn ìfẹ́ ẹni ní àfíkà tó bá níbi ṣe wọn ó ó bá يخرج عزيز يا يخرج عزيز من من المدينة شبرا حديث يقول رأيه لكم مدينة درجة من العراق يوعى نصير العراق يوعى دربش زراعا لكم موقع لكم أنا عندي تعامي في ااا آه، هو بتكلم على كتاب دول المصري عشان ضبي هم لي اسمه علم الى الصين àwọn ẹlẹ́rẹ́ kò kí sàdìsì ọ̀rọ̀ afọ́ ọ̀sàwọ̀sọ̀ ni àmọ́kò yí wọn kò yóò gan pé ọmọ tó ń sọ yóò ọkọ̀ tó sọ ìlú mi wọ̀láwẹ̀ láàfin ọkọ̀ gan wọ́n ti àdìsì sílẹ̀ wọ́n bú mú sí àdìsì rẹ̀ rí bí ọkọ̀ wọ́tẹ̀ ní mílẹ̀ ìmọ̀ sí àdìsì ni sí àdìsì ni ó ní kílẹ̀ mú gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ọ̀dọ̀ lọ́wọ́ àbọ̀ sí nǹkan kọ́ ni láti ní ìsìn kọ́ wà ní ìsìn skin kọ́ wà ní ìsìn cliff cliff ni ó ti rí ó ti rí nìyí náà àwọn sùfíà débi lè fi nípa bọ́ọ̀lù bí lábẹ̀ wà ṣe kọ̀ ọ̀rọ̀ tàbí ìgbà ìgbà ìgbà

máa fi hàn àsáàbẹ̀ bá yóò kí fáwọn èèyàn láàrùn owó tí ó sì bí mohamed bin abdulhab wọ́n tó bí kúrò sí káwọ́ tí kò sí mohamed abdulhab kí ọmọ àgbọ́ ọmọ kára sàwọ́dí ní àkọ́sọ́wà ẹ̀ nígbà lè kí lóòrò tẹ́lẹ̀ afárá máa máa rúfẹ́ àpẹẹrẹ kí tábù sàrí náà ni àmọ́ kìí sẹ́rẹ̀ báyìí ọwọ́ ajá àwọn báńdò wá fi lórí sílẹ̀ nígbà yẹn ní wọ́n ń sun ṣáì máa mú ṣáì ní àfáà tó ń ara sàwọ́dí ẹ̀ ló bá dìde lẹ̀ ló bá wọlé lọ ní àfáà yẹn wá òkú bọ́sọ̀ nìkan bá mú sílà kí onígbàngbò yẹn ló bá mú nígbàǹkà lọ́sàn-án àfáà yẹn máa máa mú ìlú òkú wọ́n ti ń bá nù sílà yẹn wọ́n ti jáde sí ọ̀rọ̀ mọ́ mọ́ mọ́ mọ́ ọjà bìbílé òfin kó kàkílà ẹ̀ kíra kíra yìí dá o ẹni tó sí àmọ́ àìwò òkùnkùnkù sí láàpọ̀ ẹni fẹ́ sí ni olùmọ̀wé lọ́bàá lọ́bàá lára ìgbàlẹ́rọ̀ ọ̀bọ̀ pàṣẹ ọ̀dì ní ṣe gbangba mi ní àgbà yẹn dá ọdún mi ní ọmọ àkókò ṣe ọ̀nà bí wọ́n ti wá bí wọ́n ti àwọn ọmọ báyìí mú wájú ìmú tẹ̀lé lùwà mẹ́ àwọn làákà tí ò mú ẹ̀rí wa mú mi lọ yìí ṣé ẹ̀rí ọ̀rọ̀ kan pé ṣé ìlú sọ̀rọ̀ kan àṣìṣe láti kí wà ní súnà أستغفر الله كنت الأنه أدعو الله يغفر لي يقول يكون موقف أيو وما لا نرني أخذ لني زمان وعني توفي إني رضي الله àwọn sì fi dùkù sí ibi kádùá fún mọ́sùn àdùwà lẹ́rù àwọn báyìí kiri pé ẹ̀yìn tó sílẹ̀ sí eré pàtíkàlì sílẹ̀ lẹ́yìn rí ilé yìí ni ẹ lọ kílù wọ̀dá ibi kí ní sókò látàwọn obìnrin tẹ̀lé yìí tẹ́ ní àfáà ìsìn máa kíkì ní bẹ̀rẹ̀ ground aláìkọ̀ ìsọ̀rọ̀ fún mi ni aláàjì ẹ̀yìn kọ̀ ìsọ̀rọ̀ fún mi ni ọkùnrin àkọ́kọ́ ti àwọn kò sáàdù ìsìn dubai aláìsìn náà ti pọ̀ làwọn bá àtàwọn tó bá lọ wọ́n rẹ́ kí lọ àwọn tíkà skúù náà bá àwọn obìnrin àwọn ti sábú adam tó bá ti yarí nù ẹni wọ́n wáyé tuntun wọn múlò bí wọ́n tún kọ́ kọ́ kúra nígbà bẹ̀rẹ̀ sí ò kárí kí àwọn èèyàn kí o sí kòkúlà so hmm? ọkùnrin ni pé ẹni tó sọ fún mi nìyẹn ẹni ẹsọ fún mi kọ gbà ní ìjọba ìjọba kọ gbà ìjọba kò dúró lẹ́yìn sọ ọgbà ọkọ̀ bá wọn nínú sọ́kọ̀ sí ìjọba àti mọ̀ sí ṣe lẹ́tà alẹ́ ní ìjọba ìjọ ọgbà ọgbà ọ̀lá mi dàmú ara mi mo tó wà ní ilé àwọn sùmẹ́là yìí àmì ayé sùmẹ́là ọmọ àti mi wọ́n ti dé wọn yìí ilé ẹ̀yọ́ nínú mo tó wà ní dára mírù lọ́lọ́ sọ wọn á di àmàlà ìpàdé àbí ìjọba bí kò bá àmàlà kò kì í tẹ̀lé mi la kí ni ọ̀sọ̀rọ̀ wá tako mi wá tako mi lọ́wọ́ òkú dídá tó ti tako mi láàyè gbòdì àti ìlera rẹ̀ àmọ́ òní wúdà mo ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé gbogbo mẹ́ta ní ó pè haram ẹgbẹ́ kírun bẹ̀ ẹgbẹ́ kírun pàbà gbogbo ní odò padà one hundred thousand wọ́n ti àmì ìlú ẹgbẹ́ kàmí lábùkù bá kò ní kò ní àmì ìlú mọ̀ yàmì ìlú kùdì yàmì ìlú ìgbàjọ kí ìgbàjọ wí ìlú ìgbà ìgbà ọdún tó fi kíyè láti ìlú àpàdé láàmì ìlú ọdún tó fi kíyè àbí ọ̀rẹ́ tó ní wọ́n láì bẹ́ẹ̀ ni o ìrìnà ń bọ́ náà ọ̀nà haram ní ìgbìlì ní ìkọ̀ tó ní dáa ọba jama tó máa náà lọ pé kò yí karatu kò yí karatu wọ́n ní ká kéwú ọ̀ ṣẹ́kẹ̀ bẹ́ẹ̀ bí bá ní di wàhálà ó di

ní ẹjọ́ lórí ọmọ ìlú ìgbé àwọn àdá ọmọ ìlú ṣe ọmọ pàdébọ́lá. Ipò sí. Ìjọba Sàmúlì àlóyè láti ṣe ṣe ìmọ̀ ìdí àìwọ́n tẹ̀lé. Ọ̀rọ̀ o, Anábílà ló ń tẹ̀lé. Anábílà. Hmm. òun súnmọ́ máàlìkì dúgbà àwọn ikú lọ anábìlà súnmọ́ máàlìkì ó tó wá fi ẹwà kú ẹwà ẹwà pípé òun ẹ̀fẹ́ ìgbẹ̀yìn ló ń dí ní ìsìn ẹwọ rọ́ọ̀gì yìí ẹgbẹ́ tẹ́sẹ̀ náà rọ́ọ̀gì náà àmọ́kọ̀dọ̀ lẹ́yìn malik dé oṣù sílọ́sọ̀ tó yá ìlú ìṣàbọ̀ wà nípa lọ ṣáfù ilé oṣù lọ́sọ̀ ó tún dájú ti malik lọ nígbà tí anábìlà dé imam ahmed bin ambal dáàmà muhammad filon gẹ́gẹ́ bí malik fakir tún ni muhammad ni fakir suna mẹ́rin àwọn ìjọba fakir mọ́jọ́ malik muhammad fakir shafi'i fakihi ni kitu muhaddis haka ni kama fakihi ni kitu muhaddis ama maliki fakihi ni muhaddis ni eh, abu ani eh, amr bin abdullah muhaddis ni fakihi ni hum qalu am yahya bin ma'in aw ma fikati ni mawadi fakihi lo fa maliki ni kira hadis muwatta ni mazabare eh, abu anifa abu anifa muhaddis mọ́tàbà ìlú ní kò sí tàbí ìzàkà ṣáfì yẹn mọ́tàbà ìlú ní ma amur bin amdan ni musnad ibn ahmad fa ni al-aghar o di wa so ile yu na wọn lọ́wọ́ ti fa ka wi ìwé yẹn wọn na lọ́wọ́ pẹ̀lú ti o di to ma ní owó lè kí ká mùsùlùmí kíra wọn ní àti ìlú ìyà ní ọ̀dá àmá sí orúkọ wá kí christian tàbí ní ẹ̀kọ́ sábúrú mẹ́ àmá ike christian yẹn bí ní ìyà yẹn kìí sọdún christian kù ìkàwé ẹ̀kọ́ ní gọ́mà ó ní ọmọ pé ó ní mùsùlùmí kíra wọn láti ní ìyà ó ní ilé ìhun àmú ẹ̀sẹ̀ alàdúrà kan ó sọ̀rọ̀ ìdàdà wọ́n láwọn pé mùsùlùmí kí christian tàbí ní ìyà

àbálà wípé aṣíwájú náà sọ̀rọ̀ pé wọ́n ní àmọ́ àwọn òní gbọ́ yìí. Dà wọ́n ń gbọ́. Kọ́bà wọn, onípìtì káfíìn ni wọ́n. Ẹ̀rọ ní káfíìn ni wọ́n. Ọrùn tó àwọn ìsàmúlò ẹ̀yìn lọ́dún lẹ́yìn òkú. Wọ́n ní àkíní oṣù wà ní dáadáa ló sọ. Mo ní àwọn àmì ìròyìn kó wà ní àbẹ̀lẹ̀ wà ní. Òyìnbó àwòrán kan ní àwọn ìlú gbọ́ yìí. Hmm. ọbẹ̀ rẹ̀ ní ọ̀rọ̀ fún ọ̀pọ̀ sọ̀nù ẹgbẹ́ ìyàgbé àdùnú wà yóò ọlọ́run ẹ́ Assalamu alaikum olùbéèrè wọn lórúkọ àwọn Sahid láti ìlú Benin City wọ́n ní Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wọ́n ní kí ọlọ́run bá wa fi ọ̀pọ̀lọpọ̀ bárkà sí ìgbésí ayé yín títí gbogbo wa náà ọlọ́run bá wa ṣe àlékún àlàáfíà fún yín bá a ṣàlékún ìmọ̀ àti àlékún arzikì ó sì bá wa lọ́ra ẹ̀mí látàrí dáadáa kí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé títí gbogbo wa náà kọ́lọ̀ fẹ́ fún wọn ní ya ṣe ìkàjọ àwọn fẹ́ àlàyé dáadáa lórí kíka kùránì lórí sùjúdù gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé wọ́n kọ̀ fún wa pé kí a máa ka quran lórí sujud àmọ́ àwọn rọ́bà tó wà nínú quran ṣé ìgbàláyè wà kí èèyàn kà wọ́n lórí sujud tó bá jẹ́ pé ìgbàláyè wà báwo gan ló ṣe yẹ kí èèyàn máa ka àwọn rọ́bà náà yìí lórí sujud tí òfin ní dàbí gbà tó jí pé èèyàn ka quran lórí sujud wọ́n fún wa wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún pápọ́ọ̀mù tí ẹgbẹ́ ìpìlẹ̀ fi ń tan àwáàzì yìí ká wípé gbogbo àtàwọn bá ti ń gbọ́ níṣẹ́ ló máa ń dàbí àtàwọn wà níwájú bàbá àfà wọn ní adákùn kí ẹ bá wa ní adákùn kí bá wọn kí gbogbo àwọn jàmọ́ nínú mọ́sálásí pé kí ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ bárkà sí ìgbésí ayé gbogbo wa àmín. àmì ọlọ́run sáré sáré ọlọ́sẹ̀ ayé ni ọlọ́sẹ̀ náà rẹ̀ sẹ̀rẹ̀ arábìnrin aláàkọ́ àwọn mọ́ràtí wa tó ń kìfò platform ní ọlọ́ọ̀bà àtàrẹ́sàrí olóòwò ni wọ́n ná ọlọ́ọ̀bà ọ̀sánrẹ́sàrí ọlọ́ọ̀bà kọ́wà pẹ̀lú wa aláàkọ́ ọ̀sánrẹ́sàrí ìbá ti sọ̀rọ̀ kò sí pé ó ní option mi ma ọlọ́ọ̀bà ní Qur'an Qur'an 36a ma kana al-mu'min wala mu'mina idha qada Allahu wa rasuluhu amra an yakuna lahum khayra kò tó mú mi ní kalọ́kùnrin bẹ̀rẹ̀ tó mú mi ní kalọ́kùnrin إذا قضى الله ورسوله صلى الله عليه وسلم حبيب الصلاة والسلام علي يقوم علي سأقولني فهماي حبيب نواتي نريد أن أقرأ القرآن وأنا ثابت نحن نريد أن أقرأ القرآن وأنا راكب وقف ما تقول ما تقول ركوع ما تقول سجود ربنا ربنا نقرأ القرآن ويقوم على قرآن السجود أيها كثيرين لا يمكن أن تقرأ سجود ni rab allahumma rabbana atina fi dunya ra hadith wa bayan ẹgbẹ́ ti quran rabbana atina fi ọjọ́ wa nínú ẹgbẹ́ allahumma atina fi dunya allahumma atina fi dunya ọjọ́ yìí baka pé allahumma atina fi dunya kìí láti quran mu wa ó di wa kúkú ní wallahu ta'ala ala wani gbere wani assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alorúkọ àwọn amórí àgbàmú láti michigan ẹ̀yẹ́wà lóyún wọ́n fi fọ́tò akọ màálù ránṣẹ́ tí ń jẹ́ ox lójú òyìnbó. màálù ni màálù ni. wọ́n ní ìjẹ́ ìgbàláyé wà fún mùsùlùmí láti jẹ́rú akọ màálù yìí ìyẹn ox. èyí lè jẹ màálù èyí lè jẹ akọ màálù èyí lè jẹ kódà ó dé ọ̀rọ̀ ẹ̀sìn náà ọ̀nà èyí lè jẹ fún un. abáyé ti tó àbí conference lórí kíkó ìdí mú ìdí ní dandan o ọ̀fẹ́ jẹ sí ọ̀nà ọ̀fẹ́ jẹ jẹ wọlọ́mọdún fẹ́ jẹ ó ní ìwà bí àwọn kan ní mọ́ ara àti máa wọ́n kẹ́ sọ́bílẹ̀ mi àwọn jẹ́ kan ní báyà máa ra ràkúnmí máa ní kí wọ́n sì ká àtọ́jẹ́ kí ẹ̀jẹ̀ ràkúnmí ó di yẹn ìdí kò ní fi àwọn jẹ̀sìn kò ó di wà wọ́n bá ti sára mọ̀ sí hàrá ní kan lọ́mọ bí mìíràn sẹ́wọ́n lá àwọn àyàwó rà níbi tó sọ pé aláwọ̀ ọlọ́gbà náà àmọ́ àdéhùn wa. ìdí aláwọ̀ máa ti náà fìdí tó tí bá kà báyìí ni ó ka Qur'an àbíbì yẹn kà kò bá mú bá ti sìnkú kan bá ti wáyé aláhùnmá àti ní àti dùnìyà àtàtàn kíkọ́ aláhùnmá rabbana ó fi ti yẹ kúnnù وأنك ربنا آتنا في الدنيا أكثر وفي الآخر فأولني اللهم آتنا في الدنيا أكثر وفي الآخر أكثر وكنا عظمنا wọ́n bẹ̀rẹ̀ ló ti ká àbí jùlọ kà ń ké nẹ́sì Qur'an ó di yẹ Allahu ta'ala alam àwọn ní aláwọ̀ rábà náà òkè Qur'an bọ̀ nù àdéhùn ní fún mi pa ó di yẹ ọlọ́run sọ àdúrà láti àkùrọ̀ ah nàkàlọ́wọ́ bí n kẹ́ nẹ́sọ̀rọ̀ la ilaha illa anta nastaghfiruka